بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته نكا سواجا أرى ضد حسيتون láti fi ń sọ nípa bíbẹ̀jẹ̀ àwọn sọ nípa tí ìyẹn bá fẹ́ pẹ̀rẹ̀ jẹ́ bó láti pa nínú tí àwọn ọmọdébò làkẹ́rù tó jẹ́ ti al-imam abdulwahid abdulwahid al-maqdisi rahimahullahu ta'ala. حديث في يوم حديث السابع ثمانون بعد ثلاثمائة حديث 387 حديث رافع بن خديج رافع بن خديج رضي الله عنه قال كنا مع رسول الله صلى الله عليه وسلم بذل حليفة من سهامة فأصاب الناس جوع فأصابوا إبلا وجنما وكان النبي صلى الله عليه وسلم في خرا في خراية القوم خراية القوم فعجلوا وذبحوا ونصبوا لقدورا قال رافع بن خديج رضي الله عنه قال قلنا رسول الله صلى الله عليه وسلم روى قلوب شاء الله آه، بذي الحليفة آه، نعم. آه، نبي تنقل بذي الحليفة لا نبي تنقل بذي الحليفة هذه يعني حلفة يعني irúgbìn kan ni ṣùgbọ́n irúgbìn yẹn gbajúmọ̀ láàyè ni òun náà wá sí tasílẹ̀rù rẹ̀ wọ́n kàrà ń pè ní ìrẹ̀pẹ̀lá ìfà ìtumọ̀ rẹ̀ ni pé ààyè tí ó ní irúgbìn tó ń pè ní hàlìfà ọ̀rọ̀ ń bẹ ní òun láti wà pẹ̀lú ìfọlọ́mí tó náà èyí tó ń pè ní tìhámà tìhámà àwọn ní ibi tó ṣe dédé jìbálò Hijaz àwọn òkè fún bẹ ní Hijaz débi odò wọn ní fàásọ́ọ̀bà náà ṣàjọ ọ̀hún ibi bá pa àwọn èèyàn fàásọ́ọ̀bù ebèlà rọ̀gọ́nàmá wọ́n sì rí ìyẹn ni pé nǹkan tí àlùsọ pé bí ọ̀rọ̀ tí wọ́n kó nìyẹn. dákọ̀ ká ọ ní ọkàn ìfẹ́ náà balẹ̀ tó ebi láwọn ọ̀gánà mọ́ ràkúnmí àtàgùntàn. النبي صلى الله عليه وسلم أخرج في القوم إن أعطوا عليه هذا الإمام من يطعن طبعا واجه ọgbọ́n wọn sì ń lọ sí wọn ní fàájì ló wọ́n ṣàkànjú wọ́n kájú ọ̀zábàáhù ọdún gbà wọn nìyẹn wọn sọ̀bọ̀ lùkọ́dọ̀ wọ́n sì gbé kòkò kaná láti fi ti ọbẹ̀ yẹn. àmọ́ ọ̀rọ̀ mi bí yóò sọ̀rọ̀ lọ́wọ́ yẹn lórí kí bí rí فأوكي فأوكي فأوكي في أتي أما قسما فأوكي في أتي فأوكي في أتي أما قسما فعدل حسنة من الغنم البعير فنجى منها بعير فبلغوه فأعياهم قلي فأمر النبي صلى الله عليه وسلم بالصدور فأكفئت يعني النبي صلى الله عليه وسلم يعني في كوكوري ووضع طبعا بينه ثم قسم بينه وعقيل يفوه فعدل عشرة من الغنم ببعير فلد منها بعير ونبقى سيدي يبقى عمي وعنو غنم يعني nǹkan sọ pé àwọn ọbọ̀ sẹ́gbẹ́ kan nù wọn pẹ̀lú ràkúnmí kan ọ̀kẹ́ sàṣà lọ nínú àwọn ẹran rẹ̀ hmm, ọ̀kẹ́ sá lọ nínú àwọn ẹran rẹ̀ wọ́n á wá àkúnmí lọ́sà lọ wọ́n wá fàáyà hàn yẹni kí wọ́n fi wàhálà tán lé káàkiri ẹ̀wọ̀n bíi màálùú náà wọ́n fi sòdì àbíléyà tọ́wọ́ àhọ̀ àbí ká sọ pé fàáìdàlà àṣàrà tó ń rìn àlọ́kọ́nà ní bíbá àyàn rí àgùntàn tẹ́ẹ̀nì ẹbí ń ṣe dédé ràkúnmí kan ọ̀lẹ́ dàmí ní àbàrí ràkúnmí kan bá sálọ fọtọ́lá àbúhù ọwọ́ káàkiri sọ àyà ọ̀hún ó kó wàhálà wà ọ̀hún. كان إذا قوم خيل يسيرة فأهوى رجل منهم بسهل فعبثه الله أني láàrin àwọn ọ̀dọ́ yẹn xeyìlù ó sì ń bẹ́ẹ̀ xeyìlù yẹn sì rọ́ fàáhùn àrọ́jùlọ mìíràn ìyẹn ló pé bí àwọn agẹ̀sìn díẹ̀ kan wọ́n wà nínú àwọn ọ̀dọ́ yẹn àwọn tó mẹ́sìn kù dáadáa. فلا بس دي قاك نو مو فعل بس تاني تمام قوم توصل فحبسه الله على بعدي ولا قال يقول لله ما كان يا فقال إن هذه لبآهل أو أوابد أوابد أوابد كأوابد لوحش فمن مد عليكم منها فاسمعوا bihi akaza. tọ́ wọn lànà bí sùlá àtàlà wa sọ lé ìpè ìnàlẹ́ hádìhì bàhà im àwọn ẹran tí ó lè sọ̀rọ̀ wọ̀nyí wọ́n ní àwábìtì àwábìtì àwọn ní gùrùbà. أني أنا إن لهذه البهائم أواني أنا أوابد أوني سيساجيجي أبي أيو ìṣàjèjì tí ò ní fẹ́ kó wọn kò ní ṣe bí ara lé tí wọ́n máa ṣáàkì àwọn abidi alwash ní èyí tí máa ń ṣẹlẹ̀ sí àwọn ẹranko tí wọ́n máa ń sá káàkiri tó máa ń pa yìnyín sọ ojúṣe ọlọ́run sọlá rẹ̀ sọlá wa sọ pé nítorí bẹ́ẹ̀ fọmọ ọlọ́dà àlẹ́yìnkù minha fásitì àwọn òbí yìí ha kẹlẹ̀ èyí tó bá sá lọ mọ́ yín lọ́wọ́ nílé òdì sá lọ yìí lórí ohun tó ṣe yìí náà ní tẹ̀sí fún un. ẹ̀ta قال قلت يا رسول الله وإنا لقاء عدوي غدا وليست معنا غدا أفنذبح أفنذبح أفنذبح بقصدي آه أنا ما أستطيع الجسال الرافع من خديجه رضي الله عنه قال إنا لاقو العدو غدا أعقد يغتال الله وليست معنا مدى وسيصب لواوا فنذبه بالقصب مقبعة على في فيرة على في فيرة السلام صلى الله عليه وسلم ما أنهار الدم وذكر اسم الله عليه فقولوا ليس إن بالظفر أتجاه أني ما قاعدة كان صلى الله عليه وسلم في ما أنهر الدم يوم يوت الله سيكون يوجد جوسا ما في فارغ وذكر اسم الله عليه توزد قال وبعد sí nígbà pé wọ́n fẹ́ fi pààyàn lẹ́yìn sàṣìn náà pọ̀gbọ̀fọ̀rọ̀ kò gbọ́dọ̀ jẹ́ sin eyín pé àwọn olóòsà tó máa fi eyín ja ẹran ẹran àwọn lè fẹ́ pa ẹran ìwúrẹ́ àbájẹ́ àwọn mú eyín wọn fi gé wọ́n ti pa nìyẹn kì í ṣe eyín kì kan náà. Ah, nínú àlàyé wọn ṣàlàyé pé ọsọrọ hadith kò máa ń dàlí màá ṣàlàyé ohun tí mo fi ní kò gbọ́dọ̀ jẹ yín kò gbọ́dọ̀ jẹ ìkan náà àmọ́ sínú fàágùn nítorí pé eegun lòun àìfi eegun pẹ̀ràn wàá mọ̀ gbófòrò fọmọdàlẹ́ ṣàlàṣà àbí ìkànnì yìí ọbẹ̀ àwọn ará Ethiopia ni wọ́n lẹ́sùn bí mùsùlùmí eléyìí dẹ̀ nìyí oúnjẹ kíkọ̀ fún ni ìkànnù kíkọ̀ fún ni kúrò níbi àtàṣàbọ̀ ìlúkùfà farajọ àwọn káfìrí ọ̀pẹ ẹ̀sìn wa ni kí mùsùlùmí má farajọ kẹfìrí wà á mọ̀tò fòrò fọmọdà ìṣàbàṣà tó bá jẹ́ ìkànnà ọ̀bẹ àwọn ará ìtòbíà ni àwọn kan yẹn ló ti wà bẹ́ẹ̀ ẹ̀kọ́tẹ́ nígbà yẹn sọ̀rọ̀ yẹn pé nínú òṣèṣẹ́ òjíṣẹ́ ọlọ́run sọ̀lá rẹ̀ sọ̀lá kọ́ máa wà níparí àwọn ọmọ ogun láti lè sàánú ẹni tó lẹ tòun tó sì tán fún àwọn tó bá já láṣẹ nìyẹn wọ́n ṣàkíyèsí àwọn ọ̀lẹ wọ́n bá fẹ́ kí wọn gan kó fi kún ìlú fi gbé wọn kí ènìyàn kò ní jágùn jù bákan náà a fẹ́ kí ẹni tó jẹ́ aláṣẹ kó kọ́ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ lẹ́kọ̀ọ́ àwọn sọ́jà rẹ̀ ẹni fáwọn ṣọlá ṣọlá tó ti kọ́ ọ dá wọn lẹ́kọ̀ọ́ lórí ìkánjú tí wọ́n kánjú yẹn à ẹ̀ sáré rẹ̀ ń sáré pa láì sí ìgbà yẹn gbà. ẹni wọ́n bí ìkánjú máa ń ta àjẹ́ àlàkọ̀bìlà àwọn àníhí àwọn kìlọ̀ bẹ̀ṣẹ̀ ìmáà ni ìkájú tí wọ́n kájú ẹ̀ lóṣù ọlọ́gbọ́n yá kòkò tẹ́ ẹ ti gé ẹ sí ọyá ẹ̀dálẹ̀ padà ẹ̀dálẹ̀ padà lóòótọ́ ìyá pẹ̀lú ìwà lọ́dọ̀ àwọn olùmọ̀ pé kí ní fà á táwọn ibi sọ̀lá rẹ̀ sọ̀lá tó fi sọ pé kọ́ da àkókò yẹn lẹ̀ ṣùgbọ́n kan nù rẹ̀ lè ta sọ yẹn bákan náà láti rí sọ́dá ṣẹ̀rí àmọ́ láti jẹ̀yàn níyà pẹ̀lú kìnìún pẹ̀lú dúkìá gan-an tí màmú bá rí pé àǹfààní wà bẹ́ẹ̀ torí lè dúkìá lẹ́nu yẹn owó wọn sì máa fi rà àwọn ni wọn kò dálẹ̀ padà àwọn ni wọn kò dálẹ̀ padà àfẹ́ ọ̀tọ́lẹ̀ náà ni wọ́n ń ṣẹlẹ̀ fáwọn aláṣẹ tó máa fẹ́ lọ́wọ́ agbára pẹ̀lú sí ọ̀fọ̀gò rẹ̀ dúkìá dẹ̀nu ló dá ọgbọ́ sínú. bákan náà ṣíṣe dọ́gba àgàgà láàyè jihad al-a'da wal-kuffar tàbá fẹ́ jà àwọn ọ̀tá ní ogun àtàwọn kèfèrí orí ìṣèdọ́gba yẹn náà yẹ ká rí àtìlẹ́yìn láti lè jèrè àríwí sọlá rẹ sọlá ìgbà tí wọn máa pín ẹrẹ fáwọn èèyàn wọn já pé àgùntàn mẹ́wàá ṣe déédéé kìnìún ràkúnmí kan. هكذا لا قد من الحديث يعني ومن كان يتبع السالة تعسل يريمو آه عليه في مفهوم àwọn ilé àwọn ẹran ní oko ọbaṣẹjọ àwọn màálùú ní ńlá ni ẹ̀rọ sẹ́ni tó bẹ̀ kọ́ dagbálẹ̀ kó lóun tó bò rẹ̀ wọ́n á ti fún un níbọn wọ́n bá fún un níbọn báyìí <coughs> bí wọ́n nà yóò jí padà bẹ́ẹ̀ yóò jí padà wá ẹgbẹ́ òní máa mí gẹ́gẹ́ àkú bẹ́ẹ̀ ni ọ̀sẹ̀ wo lulẹ̀ náà ni nílé ìsìn kankan wọn wọn sáré lọ dùn nígbà tí ọba ń sọ pé wọn ò jí padà wọn ti fẹ́ kún kẹ́ńgbà rẹ̀ lórí ọfẹ lè ní wọn láwọn ọdà gbálẹ̀ wọn sì ra wọn léṣe tó bá kàn náà gbóhùn tọ́bí etí lè gbé kẹ́jẹ̀ jáde lálẹ́ kíkẹ́ rẹ̀. Hmm. ṣé go wa bẹ́ẹ̀ ni ẹ lè lò bẹ́ẹ̀ o ẹ lè lo ìgò. dáadáa ẹ jẹ́ páànù páànù tó yẹ pé ìsìn ìyẹn báyọ̀ ó sì gé lẹ́ẹ̀kan náà ẹnìkan tí wọ́n ní páànù sínú àwọn kápẹ́ńtà ó dẹ̀ gé ìsìn rẹ̀ bọ́lẹ̀ ọgbà níbi ẹ̀sẹ̀ náà eléyàn ni wọ́n á fi pẹ̀rẹ̀ kí ó bákan náà afẹ́ ká ṣe bísùnlá ká ṣe bísùnlá àti wípé eyín àti kaná àgbọ̀dọ̀ fi fẹ́ràn. Assalamu alaikum salam ẹ̀rọ náà náà a ẹsẹ̀ ṣe báṣu lọ ni mo fi ní kọ́mọ yẹn wá rọ̀lẹ́ a ní pẹ́rẹ́ so um, ọ̀lẹ́tọ̀ láti pẹ́rẹ́ pẹ̀lú eyín àti kaná. ọ̀rẹ́ sọ láti kára pẹ̀lú yín gbogbo ego na lọ. sọ àlàdọ́hìn kò báyìí ẹran iléyà ẹran iléyà yẹn wọ́n pè ní àlàdọ́hìn tí ń jẹ́ jáwọn fún kínní ọ̀dùnhìyà ọ̀dùnhìyà àwọn ẹran tí wọ́n máa ń pa ní ọjọ́ iléyà wọ́n máa ń pa ila Allah subhanahu láti lè هدى الله الكريم له لرب عددتني فصل لربك وانحار طبعا قصة السنة والعفانة نبعد هو إجماع علماء سؤال وليا في انتباه شريعة كين رجل تكافي في انتباه شريعة ونتعى في السماء الله سبحانه اللي دي دجاله tọ́lọ́run lọ́lọ́ lájọ ló tẹ̀lé tọ́lọ́run àwọn tí ló ṣe jù nínú ìjọsìn fún aláṣẹ láwùjọ ọ̀tá àlàó. آه، الحديث الثاني والثمانون بعد ثلاثمائة حديث الثري يتتو حديث أنس بن مالك رضي الله عنه ضحى النبي صلى الله عليه وسلم بكبشين أقولون ẹ ṣe wá ká ká ká ẹ máa ká lólo وسمى وكبر ووضع قال أنس مالك رضي الله عنه أن ضحى النبي صلى الله عليه وسلم بكبشين أملحين النبي قال أقبميجي فليا أملحين white أكرمين يقول الله ذبحهما بيده tó dúnbọ ẹran méjèèjì pẹ̀lú ọwọ́ rẹ̀ wọ́n sàmà ó sì bísímìláhì wọ́n kàbára ó tún sí aláàfin ìkìlá wọ́n á ta àríjìláhù aláṣìfà ìhà ó sì gbẹ́sẹ̀ síbi ọrùn rẹ̀ báyìí ọmọ yẹn kékeré tí àbá àti máa ń pẹran nìyẹn ìrírí tó yàn kẹ mọ yàn kẹ kọbẹ bọ lọ́rùn ló máa jà káàkiri èsì bẹyàn ẹran iléyà ohun tó bá ṣẹlẹ̀ àmọ́ bá sọ fún wa lẹ́ẹ̀kan òun sì ní sọdákọ tọ́lọ́lá ju kéèyàn fowó ṣe sàrà mi lọ. Ìyá ni a ah, ìyádúró owó lọ́nà fi rẹ́rẹ́ ni ó sì lọ́ọ́ fi sàrà. Irú màálù tàpá ní èsì ní èsì tààrà ní six hundred thousand. Ṣẹ́nu ni a ah, six hundred thousand yẹn bá kó fẹ́ nìkan. Ohun tó sì lọ́lá lásìkò ni wọ́n ní kíni o. Òun yẹn ká fẹ́ràn yẹn ká fi ṣe sàrà kápá jówó lọ. Ó dùn ìyá yẹn ó gbọ́dọ̀ jẹ ìrẹta lòun ni kọ́ jẹ́rú bá ti ṣàlàyé tọ́lọ́mùbá kẹ́yìn àgbọ̀nọ́dá yìí àwọn pé mọ́sálà lọ́dọ̀ àwọn ọ̀rẹ́làmà ìpè wo lọ́lọ́lájú ságbò sí màálù sí ràkúnmí àrínú àwọn olùmọ̀ tí wọ́n ní ràkúnmí ni ìjẹ́ kí ló dé wọ́n ní hadithu àkókò tá a bá dé júmọ́ ń tọ́ka sí ìgbẹ́ni ọba akọ́ dé júmọ́ alákọ̀ọ́kọ́ àkókò àkọ́kọ́ bí kò fi ràkúnmí ṣe ìsìn lọ́hùn pé tí ì bá ṣe fóun lọ́wọ́ àlókè ní èsì tánù sọ̀lá sàlàndà kọ́ ṣùgbọ́n alimami Malik àríwá rahmatullah àwọn nínú òrí bẹ́ẹ̀ wọ́n máa rí bẹ́ẹ̀ ni níjó níyì nígbà tí anabi Ibrahim alayhisalatu wasalam tó fẹ́ pa Ismail èyí ṣe tọ́lọ́ wọn fún ní àkùnrin lágbo ló fún bẹ́ẹ̀ làwọn bá mi sọ pé làwọn mi sọ pé gbogbo ọjọ́ tẹ̀lé bá ti ń kéré bẹ́ẹ̀ náà ni ó ti máa dùn jẹ́ ìtótóbi lọ àǹfààní àgbò bẹ̀rẹ̀ ara rẹ̀ màálù ní bó ṣe tóbi tó bẹ́ẹ̀ ni ó ṣe ní dòdò bágbó ṣe kéré tó bẹ́ẹ̀ ni ó ṣe dòdò eléyìí jẹ eléyìí ní níṣẹ́ àwọn afá ìbáninájú mímọ́ kò làwọn afá ń sìn yẹn èyí tó sì tún dáa jù òun ni pé ẹrẹ ni ẹni ọba mẹrẹ pa wọn fẹ́ kọ pa ọ ẹni ọba sì lẹrìn òun ni kọ pa nǹkan rẹ̀ tó bá mọ pa tó láyà tí ó bẹ̀rù ẹrú mi tó bá gbọ́ bẹ́ẹ̀ dání ọwọ́ rẹ̀ ó máa gbọ̀n ní tí ṣe máa yàtà báyìí ọlọ́run ló dé ló sì yọ̀ǹda rẹ̀ fún wa èèyàn ti bí sùn lọ́ọ̀ṣì Allahu akbar ní wàá sẹ́sẹ̀ kínní o èèyàn gé ara yẹn sọ ká sì gbẹ́sẹ̀ lé gẹ́gẹ́ bí a ṣe sọ fún wa rẹ̀ tó bá jágùn tán àbágbó káfẹ́gbẹ́ lélẹ̀ rẹ̀ ìmọ̀ wọn yóò fẹ́gbẹ́ ràkúnmí lélẹ̀ o torí tí bá fi lélẹ̀ kọ́dọ̀ wà lórí àbí mẹ́rin kí àpé wọ́n fi dúgbò rẹ̀ àní jẹ́ because kò gbádùn nìyẹn tó bá gbádùn ẹ̀yin tẹ́ fẹ́ fi lélẹ̀ ẹ̀ sàbámọ̀ pé kílẹ̀ ṣe nàìjíríà kò fi lélẹ̀ ẹ̀ máa dúgbò rẹ̀ lọ́rùn lórí pé wọ́n èé dúgbò ẹ̀ lọ́rùn gan ìyẹn fẹ́ hẹn rẹ̀ ni ibi tọ́rùn parí sísẹ gan ni wọ́n kì ọbẹ̀ yẹn bọ̀ lọ́rùn ti máa ń gùn ni ibẹ̀ ni wọ́n wà kì í bọ̀ torí bẹ̀ ni kíní hàtì rẹ̀ wà wọ́n bá ti kì í bọ̀ ẹ̀rí ti kíní ní ọ̀dà bíi bọ́ọ̀ tí wọ́n fẹ́ fẹ́ sí ẹ̀hán ọ̀sán ṣe tó kó ṣùgbọ́n gidi wọ́n fẹ́ rọ ìlàjì àgbánú rẹ̀ tí wọ́n máa tú yàyà ìrìn jẹ rẹ̀ tó eléyìí ni kéfì àbò ni wọ́n ṣe máa ń pa ràkúnmí lẹ́yìn tí wọ́n bá ti sọ ẹsẹ̀ kíkọ́ ẹsẹ̀ ẹyọ kan tí wọ́n so kọ́ yẹn tí ó jẹ́ kí ihò bíi tọrùn parí sí ihò ojú ẹ̀ dáadáa èyí tí wọ́n tún fẹ́ jẹ níyà ni wọ́n fi á so ẹsẹ̀ kan kọ́ nínú mẹ́rin ni sọ ihò lójú kòtò yóò fojú ẹ nìyẹn nígbà tó káwọn tó bá ti yá yẹ yọkàn ara mọbẹ yóò kí bàbá yìí kóró lẹkàn báyìí ọtí sára nìyẹn so gbogbo ẹ̀jẹ̀ yẹn ó lè ṣètò yóò lè dànù. kitabul ashriba àkọọ́lẹ̀ nípa ohun mímu الحديث التاسع والثمانون بعد ثلاثمائة حديث عبد الله بن عمر رضي الله عنهما أن عمر قال على منبر رسول الله صلى الله عليه وسلم أما بعد أيها الناس فإنه نزل تحريم القلب وهي من خلقه من العنب والتمر والعسل والحنطة والشعير والخمر ما خامر العسل ẹ̀rí abdullahi ibn umar radiyallahu anhuma ń sọ̀tàn bàbá rẹ̀ ẹni tó jẹ́ àlefa ẹlẹ́ẹ̀kejì ọmọ olùkọ́tọ́ọ̀bù radiyallahu anhu wọn lórí mímbàrí òjìṣẹ́ ọlọ́run wọn ló ṣe wá sí pé ẹ̀yìn èèyàn lẹ́yìn ìgbà yẹn èèyàn ó ti sọ̀kalẹ̀ tahrimul khamr ọtí ó ti di wà báyọ̀ wàhíyà min khamsa ọtí yẹn dẹ̀ ní bí ààyè márùn-ún ni wọ́n ti máa mú àkọ́kọ́ ìnàlẹ̀ ìnáb èso nẹ́bì tàbí tuntun ti gbẹ wọn a máa fi sọtí wọ́n tààmù tàbí dùn eléyìí òun tẹ̀ ti gbẹ tó ti fẹ́ máa rún dànù eré ìta a máa fi ń sinmi bákan náà wal asal àtọyìn wọn a máa fi sọtí wal hinta ọkà bàbà wọn a máa fi sọtí wọn ṣàyẹ̀ jéró wọn a máa fi sọtí afáwa tó wá fẹ́ ju kí ni wọ́n ń pè lọ́tí wàlúkàmúrú mọ̀ọ́kọ́ mọ́rọ́lẹ̀ àkìlà tó ń tọ́ ń pè lọ́tí ni wọ́n ti ń rò pọ̀ mọ́ láàkáyè tí yẹn fi rí kòtò tí ó mọ̀ tó fi kó bẹ̀ tó rẹ̀ fi fọ́ ẹ̀dígẹ́sì tàbí tójú rẹ̀ fi bẹ́ yẹ̀kànyẹ̀kan ọ̀nì sàlásù. وردت أن رسول الله صلى الله عليه وسلم كان عهد إلينا فيهن عهدا nàìjíríà ilé tó wá ní mẹ́ta kan wá tó yẹ pé fún tó wù mí jù ní kó já sí pé òjíṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ àlẹ́ òṣèlá ó wa sọ̀rọ̀ ìyá ni ó gbé wa lórí nǹkan kan lásìkò tó wà láyé lórí ẹ̀ tá a fi mọ ohun tá a máa tẹ̀lé nígbà tó bá àwọn ni àhìdá ilé náà àlejẹ́dù kí là á fún bàbá bàbá nú ogún hmm. ló ṣe wá nú yìí pé ẹni tó bá fẹ́ gbé rẹ̀ gbì báyìí tí ó ju rẹ̀ sínú iná gbìm ni wọ́n máa pinnu láàrin àlejàdó wọ̀dì ẹ̀fọ́ lóbi já pé inú àwọn nǹkan tí máa ń láàyàn lóògùn jù nínú ogún bàbá bàbá àti ẹ̀fọ́ ni nítorí parí nínú àwọn olùmọ̀ tí wọ́n ṣàwákà àwọn pé láfárúkọ bẹ́yìn náà àlejàdó wọ̀dì ẹ̀fọ́ àwọn mi sọ pé náà ẹ̀fọ́ ní solóso ni àwọn mi ní sódòs àwọn mi ní mọ́kànsánà so fìtínà yẹn pọ̀ ẹ̀sìn àti táwọn afọ́mọ àti pages lórí ọ̀rọ̀ pa afẹ́ fún jádù àti kẹ́ni àti ìhùwà so torí bẹ́ẹ̀ ah, ó sì ó wù mí kó ṣe fún ànábì tí yẹjú rẹ̀ fún wa tá a máa dààmú tá báwọn ìyín yẹn ṣe jẹ́ sókí lórí èyí tí mo fi kírun sí tí ọba ti sọmọ tó pé ìyá àti bàbá ní ojú fún ọfà ṣèṣì sókí kò sí wàhálà tóun náà bá lè rí bẹ́ẹ̀ ni bàbá ah, sì dùn mọ́ wa o ẹ wọ́n ní kálálà bẹ́ẹ̀ náà lẹ́nu tí wọ́n fẹ́ jogún ẹ̀ lájẹ̀ra nítorí lèyẹn náà ní ìfihàdù àwọn ìlànà ìlànà àríbẹ̀ bí irú àfa àbákẹ́ òṣèlú kọ́ọ̀dì ọlọ́fàá tí wọ́n sọ pé àlìkàlálà ọlọ́run lálámọ̀ tán o onímọ̀lá wàlìdà láhù wàlàwàlàdì ẹni tó ń pè ní kàlálà àwọn lẹ́nu tí ò ní bàbá tí ò dẹ̀ lọ́mọ ọlọ́run lálámọ̀ tán o ohun táwọn rí sí jù nìyẹn o ẹ̀rí kílè kẹta àtàwọn ojú ọ̀nà kan tó pọ̀ nínú àwọn ọ̀nà rìbá sọ eré ilé ìrìnà ó dùn wá gan tó ṣe pé kánú sọlá sábẹ́jọ ti bá yan ẹjọ́ kankan lórí rẹ̀ so bí ọ̀rọ̀ ọlọ́tí bó ṣe jẹ́ ni pé ọtí ń tán sáré pọ̀ mọ́lá káyọ̀ ọ̀nà yóò ìwọ̀n yòówù tó yẹn lè mú torí èèyàn bá ti dàrú nígbà tó yẹn mú tán ọtí ni kódà kéèyàn mú omi ògì tó ń pè lómi dùn tọba ti mú tán tó bẹ̀rẹ̀ sí ṣe wẹ́rẹ̀wẹ́rẹ́ àwọn olórí kan yíra kẹsì tó wá lẹ́nu òjíṣẹ́ ọlọ́run sọlá rẹ̀ sọlá pé máa askara kẹsì ròhó fàkàlẹ̀ lòhó àrò ogun tó wáyé pé ńgbà bá mú tó bá pọ̀ ni ó tó pààyàn ni ó mú yàn hún ìrà téèyàn ní máa ti ń ṣe mọ́ díẹ̀ rẹ̀ náà ń kọ́ ni kẹrì díẹ̀ rẹ̀ náà èèwọ̀ ni. àwọn ọ̀rọ̀ pọ̀ tí àwọn olùmọ̀ tí wọ́n sọ lórí ọ̀rọ̀ ọlọ́sìn yẹn ọtí ní ọlọ́run sọ kalẹ̀ pé èèwọ̀ ni àwọn sábẹ́ sì gbọ́ yé ńgbà tí aya ní sọ kalẹ̀ gbogbo lóhùn ẹni tí bá mọ àná ọmọ amú díẹ̀ díẹ̀ nígbà tí wọn àyè sẹ́bẹ̀rẹ̀ sí sọ kalẹ̀ lórí ọtí ni ẹni tó bá fẹ́ ṣe Islam ní sàádì sọ fún pé arákùnrin oníhàn ọ ní máa já paramọ́ wọn kò di di mùsùlùmí kéré kan ọmọ amú díẹ̀ díẹ̀ arákùnrin ọlọ́run lóhùn ọ̀hún òun ọ̀sọ́ pé ká má mutí ṣùgbọ́n àwọn ara rẹ̀ ọ̀dà kò sí àyà kankan tó sọ àyà tó sọ ọ nígbà tí Islam fẹ́ bẹ̀rẹ̀ ìgbẹ́ni ọ̀fẹ́ Islam ti pé sí ẹni ọ̀fẹ́ sí Islam níbẹ̀rẹ̀ pẹ̀tẹ̀ láti sọ fún pé ọ̀sọ́ ti bẹ̀ ò ní máa mutí o ló ti di mùsùlùmí ní ìsìn tó ní máa mutí o àti pé lùmọ̀ nìyí báyọ̀ túmọ̀ sí tó kò lè má gbogbo màkà kò lè má gbogbo màkà àwọn nǹkan mi lè ṣe kí ni o ó lè pamọ́ sí i ó fẹ́ pàwọn mẹ́ta ni ó pamọ́ sí afáwàrún náà ó lu màgbàsí ní afáwàrún náà ṣe ìkan náà àwọn nǹkan yẹn òun lọ́rọ̀ ogun alìjádùmá alẹ́kọ̀ọ́ aláṣìkọ́ àwòlẹ́ àbí èkejì lọ́rọ̀ alìkàlẹ̀ àlà ẹni tí wọ́n fẹ́ jogún ẹ̀ lájára ìkẹta òun àbọ̀ àbọ̀bọ̀là ọba yá di tó fà tí wọ́n máa fi sọ pé ah kánà bí ó ti bá yanjú àwọn ọ̀rọ̀ kan lórí ẹ̀ òun ni pé ìṣìṣẹ́ àwọn ìlànà ti pọ̀ lórí ẹ̀ ìpọ̀jù lórí ẹ̀ òun lọ fa ọ̀rọ̀ yìí tá a tún ṣe ní àsìkò èyí tó máa ń pè ní kíni àlùbẹ́yà ọ̀bì takọ̀ṣẹ̀ installment fẹ́ẹ̀rì kàlám kẹfìyà ńbẹ náà àwọn olùmọ̀ tí wọ́n sọ pé ẹ wá ẹ̀rí dání ẹ má jà sọ̀rọ̀ méjì òde gbàgbà fẹ́ ta nǹkan ẹyọkan yìí tó ṣe pé fáìsì eh, méjì là fún bàbá tètè sanwó yóò kéré bàbá pẹ́ sanwó yóò pọ̀ adẹ̀rí náà ẹ̀ka yìí kìí ṣe rìbá ó lè ní fẹ́ jẹ́ rìbá ẹni ẹlẹ́ni tó lọ́ọ̀kọ́ ọkọ̀ àbí ọlọ́ọ̀kọ́ bàjáàjì ọ̀ndẹ̀ǹdì wa èlò ìbólẹ̀ tí wọ́n ń pa àfi India ọlọ́ọ̀kọ́ wa ọ̀ndẹ̀ǹdì ló kó wa ó sì ń bẹ̀rẹ̀ kọ̀ọ̀kan ní wá wá mílíọ̀n èyí ìdí ó kó five hundred thousand ẹlẹ́ ọlọ ẹ̀dákun tí gbogbo wọn bá kó ọ̀ndẹ̀ǹdì nìkan ṣé ẹni ẹlẹ́ni tó lè ra ọ̀ndẹ̀ǹdì mìíràn láti wá bomi ju sùtá tó ṣe é kọ́ wá sí èrè kọ̀ọ̀kan kò fi lè e. kò sí ohun tó burú tó bá ti dásí pé sẹ́tẹ̀ ni wọ́n ń ṣe ni so àwọn àfáàní ńláńlá gbàgbàgbàgbà ni wọ́n sì wà lórí ilé àwọn tọ̀hún yẹn náà àfáàní ńláńlá ni wọ́n dó lórí pé àmì sẹ́ àà owó ẹyọ kan bò láti àwọn àtà lẹ́ẹ̀mejì so hádùn báyìí fún àtàkùn àti ìṣẹ́jú náà láti lọ́la سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا